kábíyèsí sà. ẹ̀nà. kábíyèsí sà. yíyá náà ni. ẹ kúrò lè sà. ìrọ̀lẹ́ nìyẹn. ẹ ẹ láti ọ̀pọ̀ agbanisàn. ok. àwọn kan wọ́n wá sínú oko ọ̀dọ̀ wá nínú oko girama mi wọ́n fẹ́ wú góòdì ń bẹ̀ oko yẹdẹ nìkan ni wọ́n fi ń bọ̀ so àwa lọ ọ̀dọ̀ balẹ̀ ní àárọ̀ yìí ni ṣẹyẹ gbẹ wípé ta ló rán wá wọ́n ní sàrùn pé ike àsàrùn ni ọ̀rọ̀ yẹn ti wá mo wá ní kí n pín ká tó take action ṣe get bóyá ọ̀dọ̀ yín ni o àbí kí ṣe ọ̀dọ̀ yín because a take action à ní oko míì lẹ́yìn yẹn nìkan. ok àti palace ni. àti palace. bẹ́ẹ̀ni. wọ́n dẹ̀ pé wíwá pé ọ̀dọ̀ sàrùn ọ̀rọ̀ because oko yẹn nìkan sọ lánàá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tí má rí mi friday. friday wọ́n máa bẹ̀rẹ̀ tí wọ́n bá wú oko yẹn gan lé ní wọ́n á wú lọ́la ṣe wọ́n ti débẹ̀ ni. wọ́n ti ṣe dẹ̀gbẹ̀ bẹ́ẹ̀ ó kọ́ wọ tiwa ni bóyá kẹ́ kúkú pè wọ́n kan stop wọn because àwa ti fẹ́ take action tẹ́lẹ̀ tẹ́lẹ̀ làwọn ní ká pín náà pè. ṣé mọ̀mẹ́ntì mò ń bá sọ̀rọ̀ ọ̀gán báyìí. yes èmi ò mọ ẹ mọ mímì dẹ mọ yín but èmi gba nọ́mbà yín lọ́wọ́ èèyàn kan ni. ok sọmọ ẹyin di náà dẹ ni ẹ. no ọmọ lílọ wà kílè mi o. ok. yes sir. ok. jáde eh. ó pè wọ́n kí wọ́n stop. <laughs> bẹ́ẹ̀ kí ẹ ṣe ìbàwọ́n. mo ń gbọ́ yín mo ń gbọ́ yín. ń gbọ́ no fẹ́ take action action wo lo fẹ́ take ìlórí kínní ṣé sùúrù wọ ọmọkùnrin tó yẹ ṣé sùúrù yorùbá lájọ ń sọ èdè kan náà là ń sọ náà. Eh, yes àmọ́ ń gbọ́ yín. ṣé sùúrù ẹ màá pè wọ́n màá find out nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ sóyè. yes sir. so gbọ́. yes. ọlọ́run ní dẹ̀ láàmú. ayẹyẹ ìdìbò àwọn ọkùnrin ọba àyọ̀ ti fẹ́ wọ bẹ́ẹ̀ o. ẹ màá pè wọ́n eh, abẹ́rẹ́ ọkọ oníkíbalẹ̀ pè mí. ọ̀rẹ́ sàn. ṣe. ó ṣe. ẹ ló sàn. ya èmi náà tún ti ń pa agbó ẹ. ẹ mo wà lọ́dọ̀ wọn kí n gbé wò fún wọn. ok. ẹ gbà. ẹ ló. baálẹ̀. kábíyèsí sá o. ẹ pẹ̀lẹ́. ẹ sá. ọ̀tí ló dé àwọn ọmọ gbogbo wọn ń bínú ẹ̀ bá wọn sọ̀rọ̀. àbáwọn ah, sọ̀rọ̀ yẹrí èsì ẹni tó ń pariwo pariwo baálẹ̀ gẹ́gẹ́ pa baálẹ̀ ni o baálẹ̀ ni sí gbá ló ta ẹ̀ lẹ́ olùtagbàtàwọ̀ mo ní ọ̀rọ̀ ah. góòdì palace ní yéèsì mi mọ̀ pa ẹ̀ palace ní ló ṣiṣẹ́ ló ní yíṣẹ́ góòdì wọ́n ní baálẹ̀ ló talẹ̀ mm. baálẹ̀ ló fọ́n fọ́n ní ọ̀dà baálẹ̀ ló talẹ̀ ariwo baálẹ̀ náà pa kiri ẹ̀ bọ̀ mẹ́rin lẹ́la láàárọ̀ jẹ́ ní gbẹ̀mọ̀ palẹ̀. hello. hello. Eh, èmi wà lábújá ń sìn. ok. Eh, today friday ọmọ yẹn kẹ ní kó wá rí mi kó fọkàn rẹ̀ balẹ̀. ok ok. ṣẹgbọ́n èsì wà lọ. ok. sọ̀rọ̀ dáadáa. ok. Eh. ẹ̀ẹ́dẹ́rayọ̀ hello sir. hello. hello. yes sir. so tí máa ti dé kárìíra. ẹ wo ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ dáadé. ẹ ní kọ́ stop níbi tó máa dé ẹ kọ́ máa ti dìbò kó sí wa because wọ́n ti fẹ́ kàn. dúró tọ́ bá ti fẹ́ dóko yín wá dúró kì í soko yín nìkan ló wà ń bẹ̀ yẹn náà. yes i know now.